إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوك يفهم الله وبا في أشيني رنفو على تيجوني يا البركة أترى عليكم كي أتيجي فنجسل محمد صلى الله عليه وسلم عليكم إكي àti ìgẹ̀ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí ọjọ́ gbẹ̀ndà kìyàmà kí ọlọ́run ọba kí wọ́n ṣàì kàwá kún wọn. lẹ́yìn náà bí idhnillahi ta'ala a ó tẹ̀síwájú nínú àlàyé nípa hadithi ẹlẹ́ẹ̀keje ní ìjókòó tí ó síwájú. <clears throat> abẹrẹ àlàyé lórí hadithi ẹlẹ́kejì hadithi abu ruqayya tamim ibn awus ni dari radiyallahu anhu kí ọ̀nà bàjẹ́ ó yọnu sí èyí tí ó ń sọ fún wa nínú ẹ̀ wípé anna nabiyya sallallahu alayhi wa sallam qaala ad-dinu an-nasiha dídájú òjíṣẹ́ ọ̀rọ̀ sallallahu alayhi wa sallam ó sọ wípé ẹ̀sìn nasiha ni gbogbo ẹ̀sìn nasiha ni kulna liman abéèrè pé nasiha ni fún ta ni ìrì òjíṣẹ́ ọlọ́run qala lillahi òjíṣẹ́ ọlọ́run dáhùn ó ní nasiha ni fún ọlọ́run a sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa kí ni túmọ̀ nasiha nínú ẹ̀tọ́ ọlọ́run bákan náà ó ní walikitabihi nasiha yìí yóò tún máa wà fún tírà ọlọ́run èyí tí àlàyé ti síwájú bákan náà nípa kí ni nàṣíhà fún tírà ọlọ́run wọlé rọ̀súlìhì bákan náà nàṣíhà ni fún òjíṣẹ́ ọlọ́run fún ìránṣẹ́ ọlọ́run eléyìí ni látòrí eléyìí ni a ó ti tẹ̀síwájú àwọn olùmọ́ni ìtumọ̀ nàṣíhà lè rọ̀súlìláhì sallallahu alayhi wa òun náà ni kí èèyàn ní ìgbàgbọ́ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ni ẹrú ọlọ́run ọba sì ni kì í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ọlọ́run àfi ká gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ká gbé e tayọ ipò tí ọlọ́run ọba gbé sí. àwọn onígbàgbọ́ pé ọlọ́run ọba ló ràn gbogbo ntí ọlọ́run ọba ti ràn pátá àwọn gbà lódodo àwọn ní pè nírọ́ nínú gbígbà lódodo wa náà òun ni ó ṣe okùnfà kí a fi àwọn ohun tó pa wá láṣẹ kí a fi wọn ṣiṣẹ́ àwọn ohun tó kọ̀ fún wa ká sí wọn bákan náà nínú ẹ̀ òun náà ni kí a nífẹ̀ẹ́ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam nínífẹ̀ẹ́ rẹ̀ yìí a ó ṣe ní ìbámu pẹ̀lú bí òjíṣẹ́ ọlọ́run ọba ṣe kọ́ wa ìfẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ lọ́kàn wa ó gbọ́dọ̀ lékè gbogbo ìfẹ́ nǹkan míì tó wà lọ́kàn wa tó yàtọ̀ sọ́lọ̀ lẹ́yìn ìfẹ́ ọlọ́run ìfẹ́ òjíṣẹ́ ńlá Muhammad anabi sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ wúwo lẹ́mìí wa a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹ̀mí ara wa lọ a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn òbí wa lọ a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn ìyàwó wa àwọn ọmọ wa lọ wọ́n ní ní ọjọ́ kan òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àti Umar ibn Khattab wọ́n rìn nínú ògbòrò Madina wọ́n yí Umar ibn Khattab wá sọ fún òṣìṣẹ́ Ọlọ́run ó ní èrè òṣìṣẹ́ Ọlọ́run inni uhibbuka أنت أحب إلي من أكثر من حب كل شيء إلا من نفسي أو كما قال ó ní ìrẹ̀yìn mo fi nífẹ̀ẹ́ sí jù lọ ju gbogbo nǹkan pátá lọ yàtọ̀ sẹ́ni ara mi ìyẹn kí n ti bẹ̀lẹ̀ mi Umar Khattab olóhùn nífẹ̀ẹ́ òjíṣẹ́ la Muhammad sallam ju gbogbo nǹkan pátá lọ àyà bẹ̀mí àrùn ìyẹn pé <laughs> òun nífẹ̀ẹ́ mi àrùn òun ti dáa ni ju anabi Muhammad sallam anabi ni sallam wọn ni hatta al-ana ya Umar ìdísín ìrẹ̀ Umar ìmánì rẹ̀ òjì ìṣègìrì òjì ìpè hatta al-ana ya Umar wọn ni Umar wa dákẹ́ díẹ̀ ẹ eh, pé àwọn kò sí eh, ṣèyí sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ wọn iye tí wọ́n bá ń ṣe igi ń bẹnu ọ̀gá wọn ni so wá take decision mi torí pé ó fẹ́ kí ìmánì rẹ̀ kún ó wá ní ìrè òjíṣẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan pátá lọ àtẹ̀mí ara mi òjíṣẹ́ ọlọ́run bá wá ní alánà yà ó máa lọ́wọ́ báyìí ní ìsìn ìmánì rẹ̀ ti gíni ó ti pé. ìfẹ́ òtítọ́ ńlá Muhammad sallam yìí mutamathilun fi ta'atihi yóò hàn ní nínú kíni nínú títẹ̀lé nínú títẹ̀lé òjijì ọlọ́run òun náà nífẹ̀ẹ́ rẹ̀ ó ti hàn gbẹdẹ bá nífẹ̀ẹ́ èèyàn gbogbo nǹkan tí ó bá béèrè lọ́wọ́ yín ẹ̀ ṣe kíni. ẹ ṣe fún kódà bí nǹkan yẹn sí ní kápá yín ìyẹn máa ń nira rẹ̀ lára ń gbà torí kó lè tẹ olùfẹ́ rẹ̀ kó lè tẹ lọ́rùn kò sí ní kó mọ̀ pé kò kó olùfẹ́ yẹn kó mọ̀ pé òun ṣe wàhálà fún òun tó rí nǹkan yẹn ṣe fún nítorí kára mọ́ bá ní pé ah, ẹni yìí mo sì fún wàhálà ṣe kó tó rí nǹkan yìí ṣe kò tún fẹ́ kára ní ó fẹ́ kó wà kọ̀ǹfọ́tébù ṣe torí gbogbo nǹkan tẹ́ni yẹn ò fẹ́ wọn náà lèyàn ń ṣe kí ni òun lèyàn ń ṣe. eléyìí bá jẹ́ pé àwọn sàájú òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ni àpẹẹrẹ tó fi ìyanjú jù lọ nípa nínífẹ̀ẹ́ òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọn kì í fi àwọn ẹ̀kọ́ tó ṣe ọlọ́wọ́n bá kọ́ wọn wọn kì í fi ṣeré wọn á máa babara rẹ̀ débi pé ọ̀kan nínú àwọn olùgbà ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ wa ó ń sọ láàyè kan pé tí wọ́n bá jókòó níwájú òjíṣẹ́ ọlọ́run tó jíṣẹ́ ọlọ́run bá ń bá wọn sọ̀rọ̀ ẹ rò pé àwọn gbọ́rọ̀ gidi tí ò sẹ́mi lára wọn ni bífàtí àná àlàrú ó sì lè mọ̀ pọ̀ yìí tó jíṣẹ́ ọlọ́run bá ń bá wọn sọ̀rọ̀ ó ní àfihàn tó jẹ́ sí pé ẹyẹ ń tẹyẹ àwọn ẹyẹ bà lórí ẹnì kọ̀ọ̀kan wọn ẹ̀pẹ́tẹ́ yẹ bá bà léèyàn lórí kí èèyàn sì fẹ́ kẹ́yẹ náà fò kí léèyàn ní ṣe èèyàn ní mira ìyẹn ni pé ibi tí dára wọn balẹ̀ dé níwájú òṣìṣẹ́ làmà Muhammad sàṣẹ́lẹ̀ àti ní ìgbà tó yẹ ti pé ẹyẹ ń bẹ lórí wọn tí wọn ò fẹ́ mira nítorí kẹ́yẹ náà má bàa fò kì í ṣe nítorí ìgbàkan torí pé wọ́n jókòó níwájú dání níwájú òṣìṣẹ́ làmà ayé ni a wà pẹ̀lú rẹ̀ a ràn lọ́wọ́ láti ja àwọn ọ̀tá lógun nígbà tó ti sípò padà nínú irú ìṣesí tiwa tòní a ó wà pẹ̀lú súnà rẹ̀ a ó ràn súnà rẹ̀ lọ́wọ́ a ó ti gbogbo ẹni tó bá gbógun ti súnà ní Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn wọ̀nyí wọ́n bẹ nínú ìnífẹ̀ẹ́ òjíṣẹ́ la Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ó wá kó wa níjànú. قل لا تطروني كما أطرت النصارى المسيح ابن مريم إنما أنا عبد الله ورسوله فقولوا عبد, عبد الله ورسوله أني أمد مي جراء أمد مي تايوالا يجب أن هو نصارى دون سجاء النبي إيسا تايوالا يجب أن إذا نبي نبي سوية توقف معي وتنشأ لوني èmi o ẹrú ọlọ́run ni mí mi ṣe nǹkan kan bí kò ṣe ẹrú ọlọ́run àtòṣìṣẹ́ ọlọ́run ẹrú ni mí nínú àwọn ẹrú ọlọ́run ọlọ́run wá fi ìránṣẹ́ ó kẹ́mi mi ìtayọ̀ yẹn ẹ má ṣe báwọn nàṣàrà bí wọ́n ṣe gbé ànábì Ìsá tí wọ́n gbé kọlu ọlọ́run wọ́n pè lọ́lọ́run wọ́n pè lọ́mọ ọlọ́run ẹ má ṣe báyẹn fún mi ó kìlọ̀ fáwọn àlùmọ́ rẹ̀ ṣùgbọ́n lónìí kí ló ń ṣẹlẹ̀ látàrí pé a ní anífẹ́ ànábì sallallahu alayhi wa sallam ẹlòmíì ìfẹ́ tó ní sànábì ibi tó mọ náà ni sallu ala nabiyil karim sallallahu alayhi wa sallam ó tán ìfẹ́ ti parí sí dàn ṣùgbọ́n ànábì ni a máa ṣe irú nǹkan tí a ń ṣe yìí pé wọ́n dénú àwọn alákatakítí bánẹ́bí ṣe ní àṣẹ ní wọ́n dénú àwọn alákàtà títí anábì yìí náà sì lẹ́mọ̀ kíre sallallahu alaihi wasallam ẹlòmí muhammadu rasulullah nìkan ni ó máa wí ó lè fi gbogbo ọjọ́ ah, muhammadu rasulullah muhammadu rasulullah kí ni túmọ̀ rẹ̀ kí ni túmọ̀ àwọn mọ̀nàfíkì náà àwọn náà máa ń wí lásìkò ìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam torí náà téèyàn kan ń wí lónìí tí kò sí àpẹẹrẹ àpọ́nlé ẹnu ní ìtẹ́bá sọ nǹkan ní ìfún pé bá nẹ́bí ṣe ṣe rìn yóò ní sẹ́yìn rí ẹ mọ̀ wọ yóò ní sẹ́ pé bá so kò tà létí tiẹ̀ pé ànẹ́bí ṣe kí ni bá nẹ́bí ṣe ṣe yẹn kò tà létí kò tà lọ́dọ̀ tiẹ̀ eléyìí kò sí nínú ọ̀rọ̀ rẹ̀ nínú nàfíhà òun náà ni kí a kọ dí gbogbo nkóhun tí ó ṣe okùnfà kí ìdọ̀tí kí ó ta bá orúkọ òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam. sallam gbogbo àwọn ọ̀nà tí wọ́n bá ń lò láti fi ba orúkọ náà jẹ́ àwọn náà máa gbìyànjú láti lo àwọn ọ̀nà tó dọ́gba pẹ̀lú rẹ̀ láti fi ṣe kíni láti fi tún ọkọ̀ náà ṣe eléyìí ọ̀nà yẹn ni lórí wa gẹ́gẹ́ bí mùsùlùmí. nínú nàṣíhà fún ìránṣẹ́ ọlọ́run òun náà ni kí a tan àwọn ẹ̀kọ́ rẹ̀ ká ká tàn ká. ká tan súnà Muhammad sallam ká tan káàkiri káwọn tí wọ́n mà kí wọ́n mà báwo la ṣe tàn ká àpèjúwe rẹ̀ wọ́n náà ní rere hadith òjijì náà Muhammad sallam fáwọn èèyàn bákan náà ká jẹ́ kí àwọn súnà yẹn tá a mọ̀ nípa òjijì náà sallam kó hàn nínú kíni nínú sẹ̀mí wa ká ṣe káwọn èèyàn rí káwọn tí wọn mọ̀ tí wọn kọ́ látara wa títan súnà ìṣẹ́lá mahmud sallam títan ká àwọn arí nínú àwọn tí wọ́n pera wọn ní àáfà tó yẹ sí pé gbólóhùn kẹ́límà súnà yẹn wọn ì fẹ́ gbọ́ wọn ì fẹ́ gbọ́ rárá mùsùlùmí náà sì ni wọ́n pera wọn ẹ̀ wọ́n wọ́n dà bó irú islam wo ni wọ́n ń ṣe tí yóò bá fẹ́ gbọ́ kẹ́límà súnà gbólóhùn súnà yẹn kò fẹ́ gbọ́ ó rẹ̀ ń ṣe islam ẹ̀yà wọn wọ́n dà irú islam wọn ló ń ṣe torí pé islam ò lè ṣeé ṣe láì sí jẹ́ni láì sí súnà ilé ló fà á díẹ̀ àṣẹ máa ń wí ní gbogbo gbà wípé bákan náà nínú àwọn ọ̀nà tí wọ́n gbà gbógun ti súnà náà ni pé ìtumọ̀ súnà òun ni nǹkan tó bá jẹ́ pé tó bá wù yẹn lè yóò tó ṣe kí ni lè yóò tó ṣe ìtumọ̀ rẹ̀ ni pé tó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn yẹn náà ni pé ìtumọ̀ súnà ni pé tí ò bá ti wù yàn sẹ́yìnsì àmà um, uh, kìí ṣe dandan kí n ṣe ilé ìdílé ṣe kò rí bẹ́ẹ̀ àgbọ́yé tó torí kodò ni torí pé ìrún ẹ imagine kí mùsùlùmí kan jí lọ́jọ́ kan kó ní òun ti òun ti decide pé òun ò kírun mọ́ òun mùsùlùmí sì mùsùlùmí sì lòun ó sì wà ní islam kò sọ pé òun ti di islam lẹ ṣùgbọ́n ó rò pé òun ò kírun mọ́ ṣe pé ẹni yẹn ti dágbére fẹ́ islam torí pé ìyàtọ̀ tí ń bẹ láàrin wa àti wọn náà nìrun kíkí ìrun kíkí tó jẹ́ sí pé tí ìyẹn bá lóun ò kí mọ́ yóò tóbi létí wa pé à lọ́gbọ́dá mà ló wò kírun ẹ̀ tètè wá nǹkan sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ tètè wá nǹkan sọ̀rọ̀ rẹ̀ irun yìí kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ súnà ni kí ni ìtumọ̀ pé ìdájọ́ rẹ̀ súnà ni tó túmọ̀ sí pé kí sọ̀nà yẹn rún kò túmọ̀ sí kó tá kó jíjọ́ ọ̀nà yẹn rẹ̀ súnà rẹ̀ súnà tí irun jẹ́ kò tá kó jíjẹ́ ọ̀nà yẹn rún kí ni ìtumọ̀ eléyìí òun náà ni pé ọlọ́run ọba wa lè fẹ́lá sọ fún àwọn Kùránì ni wà á kéé mú ọ̀sọ̀là ó ní ẹ gbẹ̀rù dúró ó dàbò láti gbẹ̀rù dúró ẹ fún mi bó láti gbẹ̀rù dúró bó láti gbẹ̀rù dúró gbígbèrò dúró yìí àṣẹ tọ́lọ̀ ń pa wá nìyẹn nù Qur'an ẹ gbèrò dúró tọ́yì tó bá jẹ́ sí pé ọlọ́run ọba rán òjíṣẹ́ sallallahu alaihi láti wá ṣe àlàyé Kùránì ni àbáwà at liberty téèyàn bá kírun tí ó sàlùwàlá téèyàn bá kírun ní ẹni tí ó fẹ̀gbẹ́ lélẹ̀ abẹ́ni tí ń jẹun lọ́wọ́ lórí àsìkò mìíràn ní onílé spare àsìkò fóònù kíkí so àsìkò tí mo ń jẹun lọ́wọ́ yìí máa máa ṣe kíni mo sì ń kírun náà ni so má disturb mi so tí mo sì ń jẹun yìí mo ń kírun lọ́wọ́ náà o ní ẹ̀rí tó fi challenge rẹ̀ pé àwórí ò irú òun wo ni torí pé ta ló sọ pé èèyàn gbọ́dọ̀ kírun téèyàn bá ń ṣe kíni téèyàn bá ń jẹun àti pé kò sí sífà kankan ọlọ́run ní ẹgbẹ́ irun dúró ní so oníkálukú ní bó bá ṣe gbàgbọ́ yẹ bí irun tiẹ̀ bá ṣe gbé dúró bẹ́ẹ̀ ni ó ṣe kíni ṣùgbọ́n ọlọ́run fi wálẹ̀ bẹ́ẹ̀ kúránì yẹn ọlọ́run ní ká lọ tù fúnra wa wa ni kò tí sẹ́la muhammed sọ́sẹ́lẹ̀ kuraani ta sọ kalẹ̀ yẹn a sọ kalẹ̀ fún wọn nítorí kò lè ṣàlàyé rẹ̀ fún wọn. àkímù sọ̀rọ̀ àti yẹn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run wa ara jibril aleyhi salam jibril ọlọ́run wọn kó wa kọ́ òjíṣẹ́ ọlọ́run nítumọ̀ àkímù sọ̀lá ó wa kọ́ níbo ni wọ́n ṣe kírun ó wa lásìkò àtúbà ó wa lásìkò àyílà ó wa lásìkò alásàrì lásìkò maghrib lásìkò ìṣáì sọ̀sílẹ̀ irun yẹn gan òjíṣẹ́ ọlọ́run náà kọ́ ni sallallahu alayhi wa sallam so òjíṣẹ́ ọlọ́run wa ni sọ̀lú kama ra'aytumuni usalli pẹ̀lú kí wọ́n á jókòó lónìí kó wá ní irun tó wọ́n tó wọ́n máa kí kìí sí irú irun tá à ń ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ọ̀ràn yẹn wo ọ̀ràn yẹn súnà a jẹ́ pé bẹ́nu súnà jẹ́ kí ni jẹ́ ọ̀ràn yẹn àti gbogbo súnà ni ka sọ ọ̀ràn yẹn àwọn ọ̀ràn kẹta ń bẹ́nu súnà tó jẹ́ ọ̀ràn yẹn ààrẹ gbígbà ó láti gbà ìgbà wo láti nu kí làwọn ẹ̀kọ́ tó gbígbà kí làwọn tí wọ́n kọ̀ fún wa kí làwọn a gbogbo àwọn iṣẹ́ wọ̀wọ̀ yìí ọlọ́run pa wá láṣẹ pẹ̀lú wọn ní Qur'an tí wọ́n kò sàlàyé wọn fún wa ta ló sàlàyé wọn adé Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dà ó wá ní mú àlàyé òní máa kírun tó bá fẹ́ kírun kó sàlọ́lá kó dájú kó alqibla kó kírun bá nàbí ṣe ní ákì nítorí pé ò ní alternative ju kó kírun báyẹn náà lọ ó wá mú sunna nabi sallam tó ní láti ṣe pẹ̀lú òun nìkan àwọn nǹkan yòókù tí wọ́n bá ti wá dákọ̀ súnà ó wàá da ìjàbọ̀ lẹ̀. nínú nǹkan tí wọ́n yẹ fẹ́ gbọ́ òun náà ní kẹ́ ẹ sọ pé àdìsí kan sahih ni àdìsí kan dọ̀ífù ni. wọ́n pè mí sí ìjókòó kan ní ọjọ́ kan ó ti pẹ́ ó ti tó bí ọdún bíi méjìlá sẹ́yìn kì í ṣe ní nàìjíríà ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà awalawa níjókòó yẹn so ìjókòó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nígbà tí mo sọ̀rọ̀ hadith tí mo mú wá nígbà tí ó ti dé láàrin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ni mo ń fi ìdájọ́ hadith náà tì sẹ́ẹ̀ hadith kan bẹ tẹ́ ẹ̀ bá mà tó ní ọmọ áfíríkà kò ní wà ní Janna mo lánàá sọ pé ọmọ áfíríkà ọmọ nàìjíríà precisely kíyàn jí lónìí ẹ̀yìn máa ti pé kí ìmọ̀ mú gúnmí bẹ̀rẹ̀ lọ́jọ́ jí mọ̀ kọ́ sọ fún ipé àwọn ọmọ Nàìjíríà òun ní ṣe kíni òun ní ẹkìrún jímọ̀ lẹ́yìn rẹ̀ wọ́n alánàbì ló wí bẹ́ẹ̀ ẹ̀wà ni àṣẹ bá di ìṣìlò wọn náà so kìí ṣe pé bóyá àwọn èèyàn kan ni wọ́n jẹun wọ́n yó wọ́n á wo àwọn hadithi àdébàmà sẹ́lẹ̀ wọ́n á sọ pé eléyìí ni eléyìí bẹ̀jẹ̀ ni eléyìí ò bẹ̀jẹ̀ ni lẹ́rà wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni ilé ìlọ́wọ́ jẹ́ sí pé kò sí enítọ̀hún kò sí ẹnìkan tó lè dọ́gbọ́n sí ò lè dá ọgbọ́n sí ìṣẹ́jú márùn-ún ti pọ̀ jù láti dìkítẹ́tì pé irọ́ ló pa mọ́ òjìṣẹ́ ọ̀rọ̀ sallallahu alaihi wasallam láíláí kò lè ṣe é ṣe kẹ́nìkan sọ̀rọ̀ kan tó ti ṣe ọlọ́run òwú káwọn olùmọ̀ wa má ti tẹ́ ti pé irọ́ nípa torí pé ìsinadu wà chain of narration wà omi gan àwọn olùmọ̀ oníwulẹ̀ wo àwọn ta ló sọ pé wọ́n gbà wá tó bá jẹ́ pé àwọn bàbá bàbá rẹ̀ ni wọ́n bá gbà wá sọ pé bàbá bàbá òun ló sọ fún bàbá òun wá lánàbí ló wí mú bàbá bàbá tẹ́ ti ránàbí tánàbí fi wí sòtíìnì wà orílẹ̀ àwọn olùmọ̀ oníwulẹ̀ olówó ta ló gbà wá gan wọ́n kàn wo lárúbáwá tó sọ tó fi gbé ọ̀rọ̀ tó lánàbì ló wí lárúbáwá yẹn èdè yẹn ni wọ́n wò pé ànẹ́bì ànẹ́bì ṣe lárúbáwá àjẹkù rẹ̀ bí ànẹ́bì ò lè wí ọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam nínú tó máa ń rún wọn nú òun náà ni kẹ kẹ wọn ò fẹ́ káwọn èèyàn kí orientation pé àdìsí kan bẹ́ẹ̀ ó fẹsẹ̀ rí lẹ̀ ọkọ̀ fẹsẹ̀ rí lẹ̀ wọn ò fẹ́ kó tẹ̀ láàrin àwọn yẹn torí pé kó má bàa di lọ́la káfọ́ oníráwà ní títóbi kan wà sọ pé ah, um, ẹni tó bá fẹ́ dolówó láàrin ọ̀sẹ̀ kan ìyá rẹ̀ záàkù seventy thousand láàrin òru yóò sì ṣe ní lórí òru ni lórí ẹsẹ̀ kan ó do lórí ẹsẹ̀ kan ó ṣe ìyá rẹ̀ záàkù seventy orí pé àjọ ó tó sì ju yàtọ̀ sí yàtọ̀ tó jẹ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà. torí tí àwọn ìmọ̀bá ẹ̀wọ̀n kí ni ó máa ṣẹlẹ̀ akramakumullah hadith kẹ wúyìn ibo láti rí sẹ́nu sahih bukhari àbínú sahih muslim akramakumullah ti mọ̀ pé <laughs> àṣìṣe tó mú wa kò sí ìlú sahih bukhari kò sí ìlú àpò ara ibi tó jókòó náà ló ti hún ṣẹlẹ̀ pé wàhálà dé fi wàhálà wà nù tọ̀yẹ̀ wọn ò fẹ́ kí àgbọ̀ èèyàn kó tàn káàkiri àárín àwọn èèyàn nígbà tí mo sọ̀rọ̀ tán wọ́n bá ní kẹ́nìkan kọ́mọ ìyá kan náà wá sọ̀rọ̀ ṣèlú mi ti sọ ti ní ṣèlú mi sì sọ tiẹ̀ ẹ pé kí ni ó wí ó bá ní hàn tó wá ti sọ̀rọ̀ ó ma sọ pé àdìsí kan ló sọ yìí ah, àdìsí tẹ́mi náà tẹ́mi mú wáyé náà òun náà sọ yìí ni gbogbo àdìsí pátá sọ yìí ni kí ni wàhálà tiẹ̀ kí lè tó fi fẹ́ ká sọ pé àdìsí kan ló sọ yìí ọ̀kan sọ yìí torí pé tàbá ti táwọn èèyàn bá ti gbọ́ àgbọ́yé pé àti àwọn nǹkan kan bẹ tó jẹ́ sí pé wọ́n máa ń sọ tí èsì òjíṣẹ́ ọlọ́run ló wí wọ́n máa ń fi parọ́ mú jíṣẹ́ ọlọ́run ni yóò rí pé àwọn èèyàn máa ẹ̀kọ́yà pé àdíjì tẹ́ sọ yun um, inú tíra olówà kò sì ní rí tíra kankan dákọ̀ kò ní rí tíra kankan dákọ̀ Muhammad sallallahu alaihi wasallam kò gba ìdọ̀tí láàyè gbogbo àwọn nǹkan ẹ̀gbin tí ò jọ tẹ̀sìn rárá rárá wọ́n ti mọ̀ pé gbogbo ẹni tó bá súnmọ́ súnnà ní Muhammad sallallahu alaihi wasallam ojú rí ó là kí ni súnnà ní Muhammad sallam dáhùn wí bó ló ṣe kírun bó ló ṣe gbààwẹ̀ níbọ̀ rẹ̀ kírísítẹ̀n ni bó níbọ̀ rẹ kò sí ẹlẹ́sìn rárá rárá bó ló sì gbé pẹ̀lú rẹ̀ bó ni wọ́n ṣe ń ta bó ni wọ́n ṣe ń rà bó la ṣe ń sọ̀rọ̀ subhanallah bó la ṣe gbé pẹ̀lú ìyáálé èèyàn bó kí ni irú relationship wo lẹ́yìn kó wà láàrin ìwọ àtàwọn ọmọ tó bí eléyìí ni sunnah Muhammad sallam bó la ṣe ń ṣàdúrà ìwọ tó rí ń fọ́ yẹn ìwọ ló yẹ kó o lo panadol kì í ṣe ẹ̀mà tí èèyàn bá lọ rí dókítà ní sí pé orí ń fọ́ yẹn pé kó prescribe oògùn nígbà tó wá prescribe oògùn tán èèwọ̀n alẹ́ yẹn ń bọ̀ èèwọ̀n sáré wa lọ pharmacy èèwọ̀n lọ rògbò ẹ pé dókítà ẹ má bínú àwọn oògùn tẹ́ni kí n ra ni ẹ bá mi lò ṣe pé yóò ti wò pé a kì í ṣe area of specialization wọn ni àárẹ̀ tó ń ṣe ẹni yẹn àwọn àárẹ̀ kan bẹ jẹ́ kí kì í ṣe tábìlẹ́tì ló máa ń kí ọ̀wọ́n yóò ti wò pé à ilé yìí àwọn dókítà náà ló níyì láti rí ṣùgbọ́n kì í ṣe irú dókítà tèmi so ẹni tó rí ń fọ́ ẹni tó rí ń fọ́ ó wá ra panadol ó wá ní um, uh, uh, bàbá Abdulrahman ẹ̀dá pé máa ń lo panadol méjì <laughs> pé kí ló ṣẹlẹ̀ olórin ń fọ́ òun ni ṣùgbọ́n èyí ni kẹ́ ló panadol ṣe mọ̀ pé táwọn èèyàn Yorùbá sí ń tòṣì ẹ́ tètè ránṣẹ́ sí wọn pé kí wọ́n á mójútó ọmọ wọn bákan náà ni kí nǹkan kí nǹkan kí nǹkan kan kó disturb ọkàn mi kí ní bùkátà kan tí mò ń wá wájú ọlọ́run tí mò ń wá wájú ọlọ́run kí wọ́n á lọ contract ẹnìkan àwọn àfáà kan bẹ àwọn máa ń gba contract ṣùgbọ́n kì í ṣe délé kíkọ ṣàdúrà ṣíṣe àdúrà nígbà àdúrà ẹ̀sán ó fún wa àwọn máa ṣàdúrà kan mo ti fowó ránṣẹ́ sáwọn àfáà tí wọ́n bá mi ń ṣàdúrà so ẹnu tiẹ̀ wá wúwo ìwọ ju agbára kó rawọ́ ra tẹ̀sọ́ lọ́wọ́ lọ subhanallah lè tí adébá hàn sẹ́yìn sọ wípé téèyàn bá tẹ́wọ́ sọ́lọ́ kò ní káwọ́ náà kúrò àyàfi kọ́kẹ́ nínú mẹ́ta ó ṣẹlẹ̀. kódà bó ṣe fóbi wọn ìṣẹ́jú kan lè bá fi kẹ́wọ́ kò ní káwọ́ yẹn kúrò pé ọlọ́run a máa ti ju kí ìwọ ẹrú tó lẹ̀ yìí tó wá ó wá yí ọ pé ò ní ọ̀nà àbáyọ ta ayọ o ọlọ́run ọlọ́run a máa ti ju nígbà tó wá tẹ́wọ́ tó òun yẹn káwọ́ náà kúrò kó o má ṣe ọ̀kan nínú mẹ́ta ìmọ̀ jẹ́ tó tọrọ yẹn ká fún kì í ṣe nǹkan dáadáa ní fún ọ nínú sẹ̀mí rẹ ó lè tá a bá fún ọ ní tó ń wá yẹn ó lè kọ́ dí wíwà àlìjáná rẹ ọlọ́run wà ní fún ọ yíwà mú àdúrà yẹn tó ń ti gbọ́dọ̀ fún ọ ní tó tọrọ yẹn yíwà mú ládàá àdúrà yẹn pé àdúrà ṣíṣe fúnra rẹ̀ ìjọsìn kan ni tó dájú ló yíwà mú ládàá rẹ̀ yíwà fipamọ́ díọ̀ ó wà lè lo bíi fifteen years tó mọ̀ fi tọrọ nǹkan yẹn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wà ní fún ọ fifteen years adu yẹn ọlọ́run wà bọ̀ kó pamọ́ adirara aburu aburú kan bẹ tá a ti kádàrà pé yóò ṣẹlẹ̀ sí ọ bájú àyẹn ọ̀tọ̀ aburu nǹkan si wọ́n ń tọrọ aburú kan sì ń bọ̀ láti a fi fi di tó nígbà tí bá kéwòn tí bá torí pé àwọn èèyàn kẹ́ jẹ́ ká bìlíìbù pé àwọn làwọn ṣe kíni làwọn máa dúà ṣe tá a bá ti gbé àdúrà wá sọ́dọ̀ tàwọn káwọn ṣe àdúrà ò lè gbà eléyìí fàtẹ́ bá wo gbogbo àwọn hadithi pátá tani Muhammad táwọn sàábí ànábì ti lọ bá sallallahu alaihi wasallam tí wọ́n ń kọ̀m̀pléènì nǹkan kan a máa kọ́ wọn aládùá ni kì í sàdúà fún wa àwọn ààyè tó ti ṣe ọlọ́wọ́ bá ti sàdúrà fáwọn sàábé rẹ̀ àwọn ààyè tí wọ́n rí ẹ̀ púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa kọ́ wọn ní kíni àdúrà ní ibi lọ kàǹkàbá ìlú pàtàkì ní àwọn àzùkárì ta nílò nìyẹn pé tí tàbá wà nílò ààyè báyìí irú àdúrà tá a máa ṣe nítorí pé ànábì kọ́ àwọn sàábé rẹ̀ àbí ẹ̀wọ̀n gbọ́ tá ànábì ṣe sallallahu alaihi wasallam so títan súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam títan ká kì í ṣe àǹfààní kékeré ní ó aláwùjọ tí súnà níbi ìsúná bá tàn ká láàrin àwọn ọkùnrin láàrin àwọn obìnrin láàrin àwọn ọ̀dọ́ láàrin àwọn bàbá wa àwọn ìyá wa aburú púpọ̀ kásẹ̀lẹ̀ láwùjọ látàrí wípé àwọn tó jẹ́ sí pé kò sípayọ̀ ọlọ́run lẹ́mìí wọn wọn kì í ṣe àáfà wọn kì í ṣe ẹni ọlọ́run tí wọ́n daṣọ àáfà àbòrà tí wọ́n pọ̀ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n ti tú obìnrin míì obìnrin míì ọkọ rẹ̀ fígọ hẹ́ẹ̀dì ni ọkọ rẹ̀ gangan tí o gbọ́dọ̀ lọ forí kalẹ̀ fún wọn làáfà kan tó wà ń kọrọ kan tọkọ òsì ma tí bá ní ta àáfà náà ni ó pè àáfà náà lọ́wọ́ náà ti ṣe ẹ̀ ní lè kà wọ́n ṣùgbọ́n àfààní ní pẹ̀lá rẹ̀ tí súnà níbi bẹ̀sẹ̀ sínú bá tẹ̀ kálá gbogbo àwọn kan yìí wọ́n ṣe kìnnìkan wọ́n kà sí ẹ̀lẹ̀ táwọn yẹn bá gbàgbọ́ yẹ pé ọlọ́run là ra ọ rasẹ̀ sí ọlọ́run là pè tí yẹn bá sì pé ọlọ́run ọlọ́run á máa dá yẹn lóhùn lókè ìgbà tí yẹn ò bá ti kánjú torí bá nàbí sọ fún wa pé ọlọ́run máa gbàdúrà yín tẹ́ ẹ̀ bá kánjú wọ́n ní ilé ìjíṣẹ́ ọlọ́run tá a bá ti kánjú bíi bò kí ló gbàlérò pẹ̀lú tá a bá kánjú ó ní tí yẹn ò bá ti sọ wípé mo ṣàdúà ṣàdúà ọlọ́run dá mi lóhùn so tí yẹn bá ti wí yẹn ó túmọ̀ sí pé nígbà tó ọlọ́run ti dá mi lóhùn èmi náà ò ni mi ò ní sòtí súnà nẹ́bì sísílẹ̀ bá tàn ká láwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn aburú tó wà láwùjọ wọn ó ṣe kìnnì wọn kà tẹ̀lẹ̀ so nínú nàṣíhà fún òtítẹ́lá Muhammad sallam wọlé rasulihi òun náà ni kí a ṣe kìnnì kí a tan súnà rẹ̀ ká gbogbo ibi tí wọ́n bá ti fẹ́ ba orúkọ rẹ̀ jẹ́ kí a sa gbogbo tí a bá ní lágbára láti rí pé a ṣe kìnnì a tún orúkọ náà ṣe wọ́n ni wọlé a'immatil muslimin wali a'immati muslimin nasiha fún àwọn a'imma jam'u imam àwọn ìmáàmù àwọn aṣíwájú àwọn mùsùlùmí àwọn olùmọ́ni àwọn aṣíwájú wọn pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ àwọn ni wùlátù àwọn ni alùlẹ̀mà àwọn làwọn olùmọ̀ àwọn olùmọ́ni àwọn olùmọ̀ ni aṣíwájú àkọ́kọ́ irú nàṣíhà wo láṣe fún wa irú nàṣíhà tá a ṣe fún wa àwọn olùmọ̀tá àgbàlérò ń bíbáyé àwọn tí wọ́n jogún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa lórí láti gbà tí a fi fi tíra àrùn òjíṣẹ́ ọlọ́run a ò rí gbọ́rí gbígbé sàábì kan dọ́dọ̀ rẹ̀ oníjẹ ń wà tẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ kí ló kọ màmá rẹ̀ nfẹ́ fẹ́yàwó ẹ mú wọn ní àwọn fẹ́ ṣe istikhara subhanallah istikhara a máa sọ yìí lẹ́yìn ara wọn àwọn náà mọ̀ fa wọ́n mọ̀ pé àwọn tanra àwọn jẹri wọ́n wá sọ ẹbọ ṣíṣe wọ́n sọ ní okọ ẹ̀sìn wọ́n á ní ọlọ́run ṣe ọ̀dọ̀ afáàrà lọ àlọ́lé ológun wọ́n aláwọn fẹ́ ṣe istikhara ẹgbọ́n tẹ́lẹ̀ omi ni òun ti ránṣẹ́ sílé kó bóun ṣe istikhara ẹwà máa wọ́n dà ah, irú istikhara wọn ni wọ́n gbà kí ló gbà kí ni túmọ̀ istikhara gan istikhara wọn ibà ń ṣe ìyẹn máa ń ṣe fún rẹ̀ yẹn èyí ó sàlọ̀ ọ̀la èyí ó kírun rákà méjì èyí wà ìtumọ̀ rẹ̀ ni pé èyàn fẹ́ fún ọlọ́run lẹ́sà ìgbé èrè ọlọ́run bá yẹn nǹkan yìí tó wáyé fún òrè ni fún mi nílé ayé àti lálùkìyàmà ṣe ní rọrùn fún mi ìrè ọlọ́run tí kì í bá ṣe oore fún mi oore tayé torí pé mùsùlùmí oore kì í ṣe oore tayé nìkan ló máa ń wá ó máa ń wá nǹkan tí ó jẹ ti ìgbádùn ayé tí ó tún ràn lọ́wọ́ láti rojú àánú ọlọ́run so ìrí ọlọ́run nǹkan yìí tó bá jẹ́ pé kí n sí orí ayé àti tàlẹ́kẹ́ àmọ̀ ló bá kó sínú lémi jìnà sí nǹkan yẹn kó gbé nǹkan yẹn náà jìnà sí mi ìtumọ̀ yìí sì kára nìyẹn kì í ṣe pé kẹ́nìkan um, uh, ju tẹ̀síbá gbọ̀nàna kan sílẹ̀ wọ́n ti pé ẹ́ àwọn tí wọ́n tó lẹ́yìn rẹ̀ wọ́n pọ̀ gidi òun ni wàá máa gbà yóò wàá máa sáré káàkiri yóò wà ní wọ́n lé òun ni wọ́n ní wọ́n lé òun ẹ wàá wò ó pé àwọn tí wọ́n lé ọ̀dà ẹ̀ rí rí nǹkan kan òun ò sì rí nǹkan kan ṣùgbọ́n wọ́n ti kírètì fóbíà kan fún pé àwọn èèyàn kan ń ṣe kí ni àwọn èèyàn kan lè wọ́n fi kí wọ́n máa fún ọ ní ìdí tó ti máa ń bẹ̀rẹ̀ ni wọ́n á yá àyàn wọ́n ó yá àfáà ṣe bí àfáà máa mú ìyàn ọmọ ọlọ́run ni wọ́n wá ṣe pírìtì rẹ̀ pẹ̀lú ọlọ́run kò ní ọlọ́run má tó bá ti wá kọsẹ̀ ìdíje òun sáré lọ́nà tó bá wúkọ ibi tí ó sáré lọ nìyẹn torí bá fọ ibi tí ó sáré lọ nìyẹn mọ̀ kó wọ́n fún lóòka kó wọ́n fún lóńdè tó bá dé ṣọ́ọ̀bù torí pé à ah, kò sóòka lọ́wọ́ òun kò ní tà lónìí nù tí ó sáré padà lọ́lé junun kò wá ní sí gbẹ̀kẹ̀lé ọlọ́run mọ́ tí èèyàn bá pàdé ọlọ́run lórí báyìí só pàdé ọlọ́run nínú Islam pàdé ọlọ́run nínú Islam ó túnmọ̀ sí pé àwọn èèyàn tí wọ́n ń pera wọn láàfáà yẹn wọ́n èé ṣe àfáà wọ́n èé ṣe ọlọ́run àwọn olùmọ̀ lábẹ́ hadith yìí tí ẹ bá ka àwọn tíra táwọn olùmọ̀ ti ṣe àlàyé hadith yìí ẹ rí pé wọ́n stress yìí ṣù pé al-ulama ar-rabbaniyun àwọn olùmọ̀ àwọn olùpáyọ̀ ọlọ́run àwọn tó jẹ́ sí pé nígbà tó ti ń ṣe gbìyànjú tó ń fi orí wọ́gbó bóyá mẹ́ta òru ojú wa lọ́nà Àbújá ó lọ kí àsùbá ní gra torí kí ó dọ̀ fún bàbá ọmọlẹ̀ kò ríran rí ọ nígbà tí nǹkan wá dáa fún ọ ah, mo rí pé o bízì gidi gan owó ti dé ọ bó ló ṣe ń kírun gan náà à ń kí náà ni tọ́ bó láwa ṣe eh, irun gígé àgbọ̀dọ̀ fílẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé sórí nǹkan kan bẹ́ẹ̀ ń ṣe alájì gan ni mò ń bá kírun ṣòro alájì lágbádá àtàlájì lágbádá àtàlájì lágbádá tó wà ní Kaduna èmi mò kì í kírun tó bá wọ́ọ̀tì ẹ̀dá ó di pé kì í kírun èmi mò ń bá kí inna lillahi wa tó bá ṣe pàdé àfa ni wọn náà wọ́n sì pèrà So tó wà máa sanwó fún bóyá on monthly basis ni bóyá ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni òun ó máa bọ̀ kírun kò nídìí ó ti uplift ìrún fún ọ subhanallah wallahi wọ́n ń ṣe eléyìí kì í ṣe pé wọ́n ní wọ́n ń ṣe ni àwọn tí wọ́n ń ṣe wà wọ́n ń ṣe tó yẹ pé wọ́n lè kéèyàn máa lọ pé kó má kírun máa àwọn mójútó ọ̀rọ̀ rẹ̀ wọ́n wà tí wọ́n ń ṣe wọn ò dẹ̀ ṣe pamọ́ wọ́n tún wọ́n ti ah ṣé wù yú alẹ́jì òun ló ní kára ju agbájá mọ́ tiẹ̀ rùmọ́ ẹni tó yẹ kó dájú bulẹ̀ kó dè mọ́lẹ̀ kó ṣe ga fún láàrin ọjà wọ́n tún wọ́n ti ah, akẹ́rẹ́mọ́kẹ́lẹ́ ẹ́ eh. subhanallah ìbàjẹ́ pẹ̀lú orúkọ ẹ̀sìn ó wá di tó gbajúmọ̀ nínú irú àwùjọ yẹn tẹ́yìn kó bá jáde tó bá ní ayíjẹ́ni yìí ń ṣe kò sẹ́sìn kì sẹ́sìn ní èṣù lẹ́ni yìí o kódà òun ni wọ́n lẹ̀ ló kò bá wọ́n lè lẹ́ kò bá pé àfáàjì àwọn ẹni ọlọ́run nù ó gbọ́dọ̀ pàṣẹ fọ́lọ́run kọ́lọ́run má gbọ́ sí lẹ́nu inna lillahi wa inna ilayhi raji'un irú wọn bẹ afáàná làwọn náà sì ń gbẹra wọn alùlẹ̀mọ́ àtàwọn olùmọ́gbà lérò bíbà àwọn ni arọ̀bàníyò alladhina warathu al-anbiya ilman wa ibadatan wa akhlaqa àwọn tí wọ́n jogún àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n jogún àwọn òjíṣẹ́ ọlọ́run nínú mà nínú ìjọsìn kìí ṣe ẹran pé àwọn èèyàn kan bẹ tó jẹ́ sí pé àwọn ọ̀rọ̀ táà ń sọ ìké sáyé jọǹfà láyé lásìkò tàwà lónìí àwọn ti ìmọ̀ tí wọ́n ó ti dín mọ́rítàbà kan tó jẹ́ sí pé wọn ò ní bùkátà sí wọn máa ṣe náà máa ó lè máa parọ́ fáwọn èèyàn rẹ̀ tásìkò òun bá tó òun ò ní kírun ó lè ní Madina lòun ti lọ kírun àyílà tó òun. ṣùgbọ́n kò tí ì mú ẹnì kankan lọ́wọ́ rí nínú àwọn èèyàn yìí akínà mọ́kún mọ́lá èmi náà ẹ̀sì mímí rẹ̀ lọ́wọ́ tí àsìkò àyílà bá tó kíni náà kírun ní Madina bóyá àlìjánu inú àwọn májàmú tí àwọn àlìjánu rẹ̀ fún àwọn náà ní pé kò gbọdọ̀ ṣe kíni kò gbọdọ̀ kírun ma ìlú bá tí irun fi sọ̀rọ̀ kí lẹ́yìn ẹlòmíì nù ó lè máa kírun láì sálù àlà èdè ó máa kírun á fún ọ ní àgbà tù ẹ lè dé bẹ̀ nísìn nítorí kó lè dẹ́rù bà yín kí kó sọ kókó gbígbẹ kó sọ ọ́ di kókó tó tutù nísinsìnyí ṣẹ̀fásìkò ọ̀bẹ ilẹ̀ láwà kí wọ́n débi tí àwọn kókó ti gbẹ yẹn kó wá sí ẹwọ́ báyìí táwọn kókó náà sì di green lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ̀fẹ́ ẹ̀rú báyìí tó bá jẹ́rú ìmìnì ń síra wà ní rẹ̀ dànù ni èṣù èyí ma dẹ́rù bá rú yìí nìyẹn kò yẹ kó dẹ́rù bọ́ èṣù ṣẹ̀bán òun nìyẹn ẹ a wọn wà lọ àwọn àdìjẹnú ti fún lágbára kókò yẹn jíjẹ náà na kókò yẹn ò tí kò tí change kókò yẹn ò tí sọ àwọn àgbẹ̀ni wá gbé agbára fún wọn pẹ̀lú májẹ̀mú ẹ gbọ́dọ̀ gbọ́n ṣe kó tó gbàgbára lọ́wọ́ àlùjánu tẹ́ bá gbọ́n ṣe kó tó gbàgbára lọ́wọ́ àlùjánu ìlú tí ń gbé gan wà láyẹ̀ ní gbébẹ̀ ẹ kún ìyàwó àtọmọ pé ẹ nínú ìlú yìí èmi ò tún gbé ìlú yìí má wàláyé tẹ́ bá gbọ́n ṣe kó tó rí agbára gbà lọ́wọ́ àlùjánu ẹ wá pè yẹn wá ní àfáà àwọn olùmọ̀tá àgbàlérò bíbà àwọn náà làwọn olùpayọ̀ ọlọ́run tí wọ́n jogún mà àti jọ́sìn lọ́dọ̀ ọlọ́run àní Muhammad sallam lórí ààrẹ tó ṣe tí ó tó sì kò padà sọ́dọ̀ ọlọ́run wọn a máa fà á lọ mọ́sálásí subhanallah àwọn èèyàn kan wọn ò sáré wọ́n ní àwọn àwọn ti dé martabatul yaqin kò ní ìdíkà àwọn kírun ọmọ kílódé èyí tá a ṣe fún Ọlọ́run náà tó fa inna lillahi wa inna ilayhi raji'un wọ́n sì ní àwọn tí wọ́n ń tẹ̀lé wọn wọ́n láwọn tí wọ́n ń tẹ̀lé wọn ẹ máa gbọ́ oríṣiríṣi àwọn àwo tó wà lọ́jà náà irú al-majnun bi shaytan tí ń pera rẹ̀ ní alimisjinu billah orúkọ tí mi sọ wọn náà ní alimajununu bi shaitan ẹ kò oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ àwọn èèyàn rẹ̀ ń gbọ́ wọ́n rẹ̀ ń pè rẹ̀ nínú àwọn alẹ́ wọn àwọn ọmọ wọn máa gbọ́ wọn mọ̀ pé ah, àfáà yẹn ó gbóná o ètò ìdíjà àwọn yẹn pọ̀ kì í ṣe nǹkan kan ló máa ń attract attention mi ju pé kí n bá wu àwọn ìyá ìyá yẹn tí ni wọ́n wá àlìjẹ́nà ni wọ́n wá ọlọ́run ni wọ́n wá wọ́n fẹ́ mọ ọlọ́run ni ẹ̀sìn ló gbé wọn débẹ̀ àwọn ọ̀dọ́ wọn yẹn àwọn bàbá bàbá yẹn wọ́n fẹ́ mọ ọlọ́run ni ṣùgbọ́n àbá yẹn ti dà ìbá tí wọn kúrò níbo kúrò lọ́nà tí wọ́n fi mọ ọlọ́run tó bá fẹ́ jẹ́ èèyàn ó jẹ kí ni ó ní ó jẹ èèyàn kò wí pamọ́ àfa ẹran ọmọ èèyàn ó jẹ kó tó lè di èèyàn mo ṣe wá sí mọ́sálásí kan lógún mọ̀sán lọ́dún kan ẹnìkan bá tẹ̀lé mi ó máa ní ah, ah, àfà kan sọ pé téèyàn bá fẹ́ èèyàn lè fi kánjú orí èèyàn ibi ẹ wà ìwé kinní kan ìyẹn ni wọ́n fi jẹ́ ẹwà àtọ́bẹ̀ ẹlá ẹwà máa kí ewé ẹ pé ewé pé iye òkèlè tí ẹ bá lè jẹ àṣì <laughs> èrè tó ń pera rẹ̀ ní mìskínú bí láyẹ̀ náà ni

ó wá wu àwọn èrò ṣé tí wọ́n bá tí wọ́n bá gbéṣẹ́ fún yẹn pé kó lọ bí tí wéèrè yẹn ti ń ṣe wá àṣekó ka wọn yẹn tí wọ́n àmẹ́ sí ò lè kà wọ́n subhanallah àfáàní yẹn náà òpònú kan níbi ọjọ́ ẹmọ̀ pé ìmà èyí jogún mẹ̀ èyí jogún owó ilé ìbẹnu tó fún ìmọ̀ ní peculiarity tí ẹ bá ní gbogbo owó ilé ayé yìí tí ò bá lọ wá èèyàn ìmọ̀ yẹn máa ń lọ wà ní èyí ó jókòó tí ìhun lọ wà lọ́dọ̀ àwọn tí wọ́n mà ilẹ̀ yóò tó mà èyí jogún gbé bàbá mi à ah, ṣéèkù ni torí náà nígbà tí bàbá ti kú ìwọ náà wá dàfà wá dàfà wá ń ṣe bí comedian níbẹ̀ lẹ́kọ̀ọ́ Habibu Markaz wá jókòó wá pẹ̀lú ráwà ní bí ẹni tí wọ́n lẹ̀ ní nǹkan yẹn wípé kò sí ìjáàbù nínú ẹ̀sìn الله حجاب ìjáàbù tó jẹ́ ń gbé nítorí ẹ̀ odidi ìlú kan anẹ́màmà sẹ́lẹ̀ ó ní odidi ìlú kan kúrò nílùú náà torí ìjáàbù obìnrin kan ṣoṣo wọ́n mú lẹ́tì obìnrin kan nítorí ìjáàbù rẹ̀ gbogbo orí ẹ̀ ni wọ́n gbé dìde nítorí ìjáàbù obìnrin kan ṣoṣo lòpònú kan wájú kù pẹ̀lú orúkọ kẹfì pẹ̀lú orúkọ àfà pẹ̀lú ọba tó fi yẹ ká sọ́ra lásìkò tá a wà yìí ó yẹ ká sọ́ra gidi ó yẹ ká sọ̀rọ̀ gidi gan kámẹ́rú wáàzí wò là ń gbọ́ irú wáàzí wò làwọn ọmọ wa ń gbọ́ irú ilé kéwù wò làwọn ọmọ wa ń lọ àwọn ilé kéwù ẹ máa lọ ilé kéwù wọn ń ṣe ilé kéwù kan níbẹ̀ ìwọ náà máa lọ áà o a rí nítòsí wa ń bì ní jọ́sì ọmọdé ẹsẹ pé yóò máa tan bọ̀dá rẹ̀ tásìkò àsùbá bá ti tó tí wọ́n ti dé mọ́sálásí jọ sàlùmá dé mọ́sálásí tí bọ̀dá rẹ̀ bá ti wọ mọ́sálásí wọn ó sì rọra padà sílé tí wọ́n bá délé wọn ó balẹ̀ wọn wà rọ́pò ṣáájú àwọn kú òní mọ́sálásí rẹ̀ àwọn ará ilé wọn fura sí pé lágbàdo yìí máa kírun kì í kírun bíi tìbò wọn náà wá fura sí nígbà tí wọ́n sàlùmá tí wọ́n dé mọ́sálásí wọn wọ mọ́sálásí wọn wọ ẹ̀yìn wọn ò rí àbúrò wọn wọ́n dẹ̀ jọ sàlọ́lá wọ́n jọ jáde lé wọ́n á fi òrùn yẹn lẹ̀ wọ́n á padà lọ́lé wọ́n á lọ bá lé níbi tí ń ṣe wọ́n dẹ̀ mú alájú ìsàlẹ̀ ní pé kó wa máa gbé ọ̀dọ̀ ọ̀rọ̀ gbẹ̀tọ̀ káwọn àmánà káwọn fi sílé kéwu kó lè má kẹ́ni kó lè mẹ̀sìn kó lè mọ ọlọ́run níbi ilé tí ó tí ó ti lọ mọ ọlọ́run yìí ibẹ̀ ni wọ́n ti yà á yọ ọlọ́run wọ́n bá lọ bá níbi tí ń ṣe kí ló dé tó padà tá à ń lọ mọ́sálásí tó padà. Ah, àwọn ọmọ bó wọn ṣe sọ fún yín ni ah, àfa àwọn olóyè káwọn máa kí ọ̀nà má wípé táwọn bá ti ṣe eléyìí ó ti tó kì í ṣe láyé jọ̀hún lásìkò tiwa tá a wà yìí ẹnìyẹn náà àfa ló kọ náà ìlú ló bá tún fi ẹkú ṣe sí wíwẹ̀ ká sọ́ra púpọ̀ nàṣíhà fáwọn àfa yìí òun náà ni àwọn àfáà tí wọ́n jẹ́ oníbẹ̀rù ọlọ́run ká nífẹ̀ẹ́ wọn kí a protect orúkọ wọn torí pé àfáà tó jẹ́ ẹni tó gbé mẹ́sẹ̀jì ẹ̀sìn lọ́wọ́ tá a bá fi ilẹ̀ tó kọ̀ rẹ̀ bá bàjẹ́ kì í kò ní mọ lórí òun nìkan yóò tá kí ni yóò tá a tó gbé lọ́wọ́ eléyìí ni àwọn tàmà um, uh, ni àwọn Eh, àwọn kiriyó ni wọ́n ń ṣe ní ìsàlẹ̀ nígbà kan tí wọ́n bá ti wu àwùjọ ṣẹ́sìmọ̀ báwa Yorùbá kọ́lọ̀ kó sànù fún wa táwọn mùsùlùmí wọ́n ń sùn nísàlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àyè so tí wọ́n bá ti wù ó pé ẹnìkan bẹ tóun tẹ́mi wà lára rẹ̀ nínú àwọn mùsùlùmí bí kí kó lọ sí wáàzí bí kó lọ sí wáàzí bí kó ta àwọn èèyàn jí kó máa gbìyànjú àti fọlọ́run mọ́ wọn á rí i pé síríálì àwọn nǹkan ìyàlẹ́nu kó wọn àmọ́ ṣẹlẹ̀ irú àáfàá tó bá ní gbìyànjú yẹn eh, mo lọ bí ìyàwó kan lóògùn wọn sọ àáfàá tí wọ́n pè kókó wá ṣe wáàzì tó fi ṣe wáàzì tán kò kóòtì àyà Kùránì báíbù ní gbogbo nǹkan tí ń kóòtì àáfàá sì ni báíbù ní ń kóòtì wáàzì wọn sì ní kó wá ṣe kí ni wáàzì wọn ní kó wá ṣe wáàzì wọn ní kó wá ṣe báíbù ní ṣe kóòtì so àwọn tí wọ́n bá jẹ́ àfà tí wọ́n ní akínkanjú pé ká fi ẹ̀sìn yí àwọn èèyàn kí ni wọ́n á ṣe fún wa ó lè máa lọ láàrin ìjà wọ́n á dẹ àwọn èèyàn sí ó lè máa lọ láàrin ìjà kẹ́nìkan fọwọ́ máa rẹ pé ee abẹ́ òun mọ́ ẹni tó bẹ̀ẹ̀ gbá òun ni àfà yẹn ni o èyí tó yè nínú wa tàn ká pé àfà lágbájá ti bí lọ́jà níjú òní nígbà tí wọ́n bá dé police station ìgbà wo tí wọ́n bá wọ àdìgbé kò sí nǹkan kan tí ó kú lára ẹni yìí yóò àdìgbẹ́ ẹ máa lọ ṣùgbọ́n orúkọ àfáà yẹn bó láti ẹ̀tún ṣe orúkọ rẹ̀ ti bàjẹ́ nítorí òun nígbìyànjú pé káfẹ́sì mọ àwọn èèyàn torí náà ká bàjẹ́ lọ́dọ̀ àwọn dání lọ́dọ̀ àwọn èèyàn so tábà ti bà àwọn tí wọ́n kù jẹ́ nínú àwọn tí wọ́n jẹ́ alátìkanjú pé afẹ́tẹ̀ǹtì dá láàrin àwọn tábà ti borúkọ wọn jẹ́ àwa mùsùlùmí tá à ń tẹ́tí gbọ́ wọn jẹ́ náà pé ṣẹ́gbọ́n àfáàní ni wọ́n sọ pé wọ́n rí ní ìrì báyìí ṣẹ́gbọ́n ni wọ́n sọ pé ó ṣe báyìí ṣẹ́gbọ́n ni wọ́n sọ pé ó ṣe báyìí là àwọn àfáà tí wọ́n bá jẹ́ olùpayọ̀ ọlọ́run oníbẹ̀rù ọlọ́run àárọ̀ kiri ta àwọn àníjẹ́ kórúkọ wọn ṣe kìnnì kórúkọ wọn bàjẹ́ kì í ṣe gbogbo nǹkan tá a bá rí nípa àwọn tí kò da òun náà láàmà ṣe kí ni òun láàmà sọ torí pé tá a bá sọ kì í ṣe àwọn nìkan la ṣe aburú fún aṣaburú fún ta ni fún kí ni kẹsìn ọlọ́run so torí ẹ̀sìn ọlọ́run tí wọ́n gbé lọ́wọ́ yẹn òun láàmà wò sínsìn irú àwọn afáàtà darúkọ wọn yẹn wọ́n ti tú àṣírí ara wọn níbi tí ì bá ṣe bẹ́ẹ̀ kò sí nínú òṣùlùbù dáwà gan pé ká darúkọ àfáà kan ṣùgbọ́n àfáà tó ti tú àṣírí ara rẹ̀ tí gbogbo ayé mà kí àbúrò àṣírí ẹ̀ òun gẹ́gẹ́ ti fọ́ ara rẹ̀ tú àṣírí ara rẹ̀ gbogbo ayé ló mọ̀ pé Farouk sọ pé ẹni tó bá fẹ́ dé èèyàn ó dìgbà tó bá dé èèyàn àtàwọn ẹlẹgbẹrẹgbẹ ọlọpàá òjọ kan tó sọ fún tó sọ lọ́jọ́ kan tí wọn ní í ṣe mòlídì tójú rọ òjò rọ gbogbo tó lè pè ló pè òjò dá ọlọpàá ní ìwọ màláìka sọ̀rọ̀ wọn fi òjò tì sí lọ́dọ̀ kò ṣiṣẹ́ jẹ lónìí tí màláìka bá ṣiṣẹ́ jẹ ẹni tó rán kò ṣiṣẹ́ rán ta ló rán kò sọlọ nínú ẹ̀mí wọn jíjí àfààní wọn kà dáàbò ra ni wọ́n dàbòrà wọ́n ní àjẹ́ndà mi jíjí àfáà yìí wọ́n kà dàbòrà yìí so àwọn àwọn wọ̀nyí á rọ̀ kìríkà wọn á darúkú tí wọn á nífẹ̀ẹ́ wọn á sì ran iṣẹ́ wọn tí wọ́n ń ṣe láti fi tan ẹ̀sìn ká á ràn ṣẹ́ náà lọ́wọ́ nínú ọ̀nà tí àfáwọn àfà òun náà ní pé tá a bá di pé wọ́n ṣàṣìṣe ká ṣe kí ni ká pè àti ìṣìn wọn ká má sọ pé ah, àfà ní ilé ifá kò yẹ ká pàkíyèsí rẹ̀ là àfà yẹn kì í ṣe màláìkà ni sẹ́yìnsì kìí ṣe màláìkà ni ẹ̀dá ni bíi tiwa òun náà ń sá àṣìṣe gẹ́gẹ́ báwa náà ṣe ń ṣe kí ni bá a ṣe ń ṣe àṣìṣe kápẹ́ àkíyèsí rẹ̀ pé àfa nǹkan báyìí gẹ́gẹ́ báwọn ẹni ìṣíwájú rere ni wọ́n ṣe máa ń ṣe kí ni ni wọ́n ṣe máa ń ṣe wọ́n á máa pàkíyèsí àwọn afáwọn pé àfa fatuwa tẹ́ ẹ sọ ní àná yẹn èmi rí àdíyèsí kan tó sọ báyìí báyìí báyìí torí pé ọmọ akéwù mi lágbájá ó sọ fún mi pé òun rí àdìsí kan mo sì wo àdìsí yẹn mo rí pé lóòótọ́ àdìsí yẹn wà ṣùgbọ́n àdìsí yẹn mi ò mọ̀ ló fà á tí mo fi sọ fẹ́ tí báyìí torí pé ìmọ̀ ẹ̀sìn yẹn tọ́lọ́run ni so kìí ṣe individual interest wọn ni wọ́n protect bí o ṣe interest ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ilé ìyẹn ọ̀rọ̀ sókí nípa nàṣíhà fún àwọn àìmà àìmà yà ló pín sọ́nà méjì alálàkọ̀ọ́kọ́ nínú wọn àwọn ni àwọn olùmọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú wọn àwọn ni àwọn olùdarí àwọn olórí àlàyé nípa irú nàṣíyà wo láti fáwọn olórí bó láti ṣe nàṣíyà fáwọn olórí òun láwùjọ bẹ̀rẹ̀ tí ọlọ́run bá sọ àti ìjókòó tí ó ń bọ̀ lọ wallahu ta'ala a'lam ọlọ́run bá ló fi ní mọ̀ jùlọ. jẹ́ pé kò bá ṣẹlù mi títẹ̀lé ó pé ju kéèyàn dárùn kí lọ pípẹ́ títẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ó fi lọ́lá ju kéèyàn dá ẹ̀rùn kí lọ ìyẹn ní sókè èèyàn lè tẹ̀lé sẹ́yìnsìn ní sókè èèyàn lè tẹ̀lé wallahu ta'ala a'lam. <clears throat> <clears throat> Naam. Naam. Naam. Mm. Naam. Ẹni tẹ́ta ọgbà káàkiri lọ àwọn ọlọ́ọ̀gbà àwọn láìsà jẹ́ àwọn ìwàwà púpọ̀ ọ̀wà àwọn tí wọ́n ṣe sábàbí kọ́kọ́ ṣubú. tó òun àníyàn ìṣẹ̀lẹ̀ ọ̀fẹ́ ti láìsà kí òun lè kí pàtọ́wà ní ọkùnrin wa padà wá sí láìsà. níwọ̀n pé èké tó ń bá ti láìsà kí òun wọ́n bá kí òun náà wallahu ta'ala alam a ò fẹ́ ẹ̀sìn Islam kọ̀ fún wa kí èèyàn fi ọwọ́ ara rẹ̀ para rẹ̀ bó tilẹ̀ wù tí ìṣesí rẹ̀ kó burú tó sẹ́yìnsìn ẹ̀sìn Islam kọ̀ fún wa kí èèyàn fi ọwọ́ ara rẹ̀ para tó bá lọ ṣe bẹ́ẹ̀ a ó jí níjọ́ gbẹ̀ndẹ̀ àlùfẹ́yàmà láàyè tí pẹtrol wà tí yóò máa tan láyétà tí náà máa jó tí yóò sì tún máa tún ṣe tí yóò sì máa ṣe tí yóò máa jó tí yóò máa kú tí yóò máa jí bàrà a ó jí nínú yíṣu sojúkú náà. àwọn olè náà àwọn òun náà para rẹ̀ òun ní mọ̀ òun àwọn olè ní bọ́ọ̀sì wọn ń bọ̀ òun ní mọ̀ pé mo ẹ̀ máa ń rí òun ní mọ̀ Okay. Yóò gbé gbogbo wọn. Náà. Kóhun náà kóhun náà. Ala kulli hal. Ala kulli hal. Kò yẹ kí Mùsùlùmí para rẹ̀. Torí. Eh, tó bá jẹ́ sí pé yóò lè protect ara rẹ̀ sọ́yẹ́nsì eh, tí torí pé nínú olùsè sí yẹn gan àti nǹkan tí wọ́n fẹ́ jí àti àwọn tí wọ́n fẹ́ jalè àtòwò fúnra rẹ̀ gbogbo wọn ni wọ́n jọ ṣe kíni wọ́n jọ parẹ́ ẹ̀kọ́ eh, tẹ́sí sì kọ́ wa ni pé kéèyàn bá protect dúkìá rẹ̀ tí ẹ̀mí ẹni tí ó bá fẹ́ gba dúkìá rẹ̀ bá tọwọ́ rẹ̀ bọ́ kò sí nǹkan kan lórí ẹ̀ tí wọ́n bá pò òun fúnra rẹ̀ lásìkò tí ń protect dúkìá rẹ̀ ó kúkú ṣẹ̀hídì ṣùgbọ́n ní irú ìṣesí yìí sìn tó bá tan irú láìka yẹn sìn kò protect nǹkan kan sẹ́yìnsìn so ala kulli um, ẹ̀sìn islam ó wà strict lórí kéèyàn fọwọ́ ara rẹ̀ wala tulku bi aydikum ila tahluka ọlọ́run ọba kọ̀ fún abẹ́ká kí a fọwọ́ ara wa káfí halaka ara wa wallahu ta'ala alam náà. Wàhálà ìṣẹ̀lẹ̀ àfẹ́yẹ̀. Àwọn onífọ́lù tó ti ẹ̀jẹ̀ ń bá àwọn ìyàwó ṣùgbọ́n ìgbà tó ti ṣe ìṣèlú yẹn, àwọn àpáàtọ̀ àbẹ̀wò ọ̀dà àbọ̀dà láti bí fámìlì kan kì wọ́n kọ̀ wá ọ̀dẹ̀ ṣàgbà ẹ̀jẹ̀ àwọ̀. Tí wọ́n sọ igi. Òkúlẹ̀ pọ̀ sí fún nípa àwọn àṣàgbà àti ìwọ̀n ọ̀dọ̀ tó ìgbà tó wá tó dì í wá ní kókó ẹ̀ ṣì máa rí ìlú ìlú pẹ́ ètò tó ṣàṣe ìdàkùn ìfọ̀wé kó sọ tòótọ́ ẹni kí n tó ń sọ tòótọ́. tọ́yì tí wọ́n bá so yìí ládàáyà lè eh, tajrid nìka tó yà tí kì bá ṣe kó bá kọ obìnrin yẹn lẹ̀ tí kò tẹ̀ da padà kí ìdá rẹ̀ fi tán ìyẹn nǹkan ọ̀tọ̀ ni ṣùgbọ́n wọ́n so ìyìn wọ́n tó ń gbígbé àlàáfíà wọn bímọ fúnra wọn àbùrọ̀ tó tún nìkan mi ṣe so tó bá ń tún nìkan mi ṣe ni mo fi sọ pé ẹni kò sọ tòótọ́ so yóò máa raise suspicion lórí pé ṣé nìkan kan wà tẹ́lẹ̀ so ṣùgbọ́n tó bá jẹ́ sí pé wọ́n so ìgè wọn ò san sàdáàkì sàdáàkì nǹkan tẹ́yẹ lè san at any time ni so yẹn sìn so mọ́tàmà òpó ni nínú àwọn òpó ìdí síso èèyàn lè san at any time so tó bá tó bá yé pé nígbà tá a fi ṣèyàwó àsan sàdáàkì o àmà nǹkan tó lè san at any time. ìwọ́n náà ṣe lóyè pé àwọn fámìlì gbà gbogbo àwọn ọmọdé bàbá àwọn ìjàmbá ṣe bí wọn lọ tọrọ rẹ̀ wọn tọrọ rẹ̀ wọn dẹ̀ fún so um, uh, um, uh, tí wọn bá tọrọ rẹ̀ wọn dàbí kó owó pọ̀ lápò rẹ̀ ń sìn àbí <laughs> ala kulli hal téèyàn bá tọrọ obìnrin tí wọn bá fún yàn sẹ́yìn sìn ẹ̀mà um, tóbìnrin yẹn tó dẹ̀ kó wa ẹ̀mà uh, tá a dẹ̀ ṣe àkójọ àwọn èèyàn láti fi Um, uh, signify pé àwọn ẹni ìdìdẹ ẹlẹ́tọ̀ ara wọn nǹkan tó ń jẹ́ ìgì náà nìyẹn sẹ́yìnsì taari ẹni tí ó lẹ́tọ̀ àti obìnrin lọ́kọ taasi rẹ ni tó fẹ́ fẹ́ obìnrin àbí wọ́kìlù rẹ̀ sẹ́yìnsì so kò nídìí uh, yìgì míì ma ṣùgbọ́n sàdáàkì àlè nǹkan tá a lè ṣe ìsìtìdọ́rọ́kù rẹ̀ ni a lè san àtẹnìtẹ̀ náà náà máa fà alexander. náà.

bíi kí wọ́n gbé hati mi wá fún wọn ní kí a bá àwọn photocopy rẹ̀ àbí àwọn photocopy center tí a bá lọ tí a bá lọ lọ àwọn àyè lọ́pọ̀ gbà ẹ ó rí àwọn kankan tí wọ́n kọ tí ò ní túmọ̀ táwọn yẹn máa ń pín fúnra wọn báyìí so nàmà kakọ ọkọ àlìjẹnú pọ̀ mú kọ ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó sì kó pọ́ńdù ìgìdì ẹ̀wọ̀n yìí fi pamọ́ gan ẹ dìde yẹn lu afọtọkọbí akẹta tó náwó rẹ pé ẹ̀rọ àìfọ̀sẹ̀ fọtọkọbí àwọn wò pé ọlọ́run fi ọmọ náà so bí tó fi fìyàn lọ́kàn balẹ̀ jù ní náà ni pé kéèyàn máa ṣe kéèyàn kéèyàn máa ṣe torí pé man taraka shay'an lillahi awadahu Allahu khayran min gbogbo ẹnikẹ́ni tó bá fi lè fi nǹkan kan lẹ̀ nítorí tọ́lọ́run ọlọ́run ó fi ní tó dáa ju nǹkan yẹn lọ yóò fi rọ́pò fún wallahu ta'ala alam náà wà lè sọ̀rọ̀. náà. Naam, naam, naam. Naam. Irú àwọn tí wọ́n ya àwọn àwòrán yẹn ṣé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ torí pé ní tó ṣẹlẹ̀ náà ni pé àwọn èèyàn kan ya àwòrán ilé iṣẹ́ tó ní ilé òǹtẹ̀ tí wọ́n ti tẹ àwọn ìwé ìròyìn tí àwọn àwòrán yẹn wà lára ẹ̀ àwọn èèyàn kan lọ síbẹ̀ wọ́n lọ pa àwọn èèyàn bẹ̀ ṣé ẹni tó bá ṣe irú nǹkan yẹn ṣé ń bẹ nínú ìfẹ́ àti ìkọ̀dí eh, bíba orúkọ òjíṣẹ́ ọlọ́run ọba jẹ́ kéèyàn parọ́ ẹni bẹ́ẹ̀. na sheikhul islam ibn taymiya rahimahullahu ta'ala nínú kíra rẹ̀ as-sarim al-maslul ala shatil ar-rasul wọ́n ní eh, ìdájọ́ ẹni tí ó bá bú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam òun náà ní kí a ṣe kíni pa ayé àwọn ìgbàwọ̀ ọ̀rọ̀ kan tí wọ́n sọ fún Ali pé lágbájá ó bú òjíṣẹ́ ọlọ́run ó ní ali fèsì pé law sami'tuhu laqataltuhu tèmi bá tó wá jẹ́ pé mi tí ìbá ti pé ìwọ ló gbọ́ tó ń sọ tó wá jẹ́ pé mi mo gbọ́ fúnra mi ni mi bá pa bákan náà lásìkò sísẹ́lá muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan afọ́jú ni inú sọ́dọ̀ Tirmidhi arákùnrin yẹn afọ́jú ni ìyàwó ẹ̀ a máa bú sísẹ́lá muhammad sọ̀sẹ́lẹ̀ so a sì máa kìlọ̀ fún ìyàwó ẹ̀ pé kó má bú òjíṣẹ́ ọlọ́run má òun ló ṣokùnfà so ó ní lọ́jọ́ yìí bí lálẹ́ bí àwọn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí bójìṣẹ́ ọlọ́run yẹn òun kọ́ṣàn rẹ̀ pé kó má bójìṣẹ́ ọlọ́run má kò yé bójìṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni òun mú ọ̀bẹ tí ó ní ẹnu méjì tòun ti bá fọ́jú ni ó lóun súnmọ́ òun òun òun dẹ̀ kẹ ọ̀bẹ náà mà òun mọ̀ pé òun fi ọ̀bẹ kẹ èèyàn òun ò dẹ̀ yọ títí tínítọ̀ òun ò fi mímá ìròyìn débò ti sálà Muhammad sàlám wípé ìròyìn tàn ká pé wọ́n pa arábìnrin kan lóru àná ìgbà tó ṣe ọlọ́run kírun àsùbá àti wọ́n ní ẹni tó dán ẹni tó ṣe irú iṣẹ́ bíburú àná yẹn kó tètè fira rẹ̀ hàn wọ́n ní bẹ́ẹ̀ ni arákùnrin náà ti dé láàrin àwọn èèyàn torí pé kò rí náà ló fọwọ́ sí àwọn èèyàn báyìí nínú mọ́sálásí ó ń lọ sí ọ̀nà ọ̀dọ̀ òjíṣẹ́ lámàkàn sàlám ó ní ìrèjíṣẹ́ ọlọ́run ẹ̀mí ni nítorí sì bá tí mo a máa bú ọ mọ èmi àti máa kìlọ̀ fún kó yé bu ọ kò yé bu ọ lánàá ó bu ọ ní àwọn èébú tí mi ò lè farada ní ló bá tí mo fi pa òjíṣẹ́ ọlọ́run ní ushidukum anadamaha hajjus ó ní mo fi gbogbo ẹ̀ jẹ́ mbẹ́nu mọ́sálásí mo fi yé ṣe ẹlẹ́rìí lórí pé ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ti lọ lásán sẹ́yìnsìn ìyẹn ni pé ó pa torí pé ó bu dáa ni òṣèlú àmọ́ sọ̀sọ̀lọ̀ pẹ̀lú eléyìí ṣùgbọ́n nínú irú àsìkò wa tó ní a wà béèrè pé ìdájọ́ yẹn kò chíńjì o ṣùgbọ́n a máa ń sọ̀spẹ́ndì ìdájọ́ nǹkan míì torí pé nígbà tá níbi wà láyé sallallahu alaihi wasallam ara àwọn tí wọ́n bú òjíṣẹ́ ọlọ́run tí wọ́n bú òjíṣẹ́ ọlọ́run ò pa wọn ó sì tó kọ̀ fáwọn sáré rẹ̀ pé kí wọ́n ṣe kí ni kí má pa wọn kí ló fà tó fi ní wọ́n pa wọn àwọn mọ̀nàfìkì ni wọn gba islam wọ́n fi wọ́n fi appearance wọn gba islam ṣùgbọ́n kò sí islam náà kan wọn so ojúṣe ọlọ́run ní torí pé tẹ́ bá pa wọ́n wọ́n fi islam hàn ní wọ́n ń fara hàn pé islam làwọn mùsùlùmí làwọn náà tẹ́ bá pa wọ́n kì í ṣe nítorí pé pípa wọ́n haramu ni ṣùgbọ́n torí aburú tí ó tàtàrí pípa wọ́n wá òun náà ni pé tẹ́ bá pa wọ́n kí làwọn tí wọ́n yé ṣe mùsùlùmí ọmọ wí àwọn èèyàn mùsùlùmí làwọn náà àwọn tí wọ́n pa mùsùlùmí ni wọ́n ẹ̀rí ó gbẹ́sìn wá ó ń gba àwọn èèyàn sẹ́sìn àwọn tí wọ́n wá gbárùkù ni ó tún pa wọn sí bá a sọ fún yín pé kẹ́yìn so torí ìyẹn torí aburú tí ó tàtàrí pípa wọn ṣẹlẹ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀bá ní kó wọ́n má ṣe kiri kó má pa wọn àpèjú rẹ̀ lẹ́ni Abdullahi ibn Ubay ibn Salul mọ̀nàbìkì tó fojú hàn gbangba tó jẹ́ náà bá wa kọjá tó bá fẹ́ kọjá Abdullahi ibn Ubay ibn Salul a máa fi aṣọ gbóòmù pé àwọn olóòórùn yìí kò tìlẹ̀ kọjá kọjá rí mú mi òjíṣẹ́ ọlọ́run ní rúnrún òjíṣẹ́ ọlọ́run ní ọkọ̀ ọgbà wọn tàbí ní ìlú jíjọ́ lọ́n jẹ́ abẹ́ orí rẹ̀ náà kí ẹ bá pa wọn àwọn tí wọn kì í gbà sílámù sọ pé ń pa mùsùlùmí ẹ̀sìn tí ẹni jíjẹ́ sí pé òun ti ń pè wọ́n sẹ́sìn gan òun náà ń pa wọn ẹ wá ní káwọn náà lọ wọnú rẹ̀ ẹ wà á fi yẹn kọ dí àwọn tí wọ́n fẹ́ ṣe kiri tí wọ́n fẹ́ gba Islam àpèjúwe rẹ̀ náà ní irú ìtàsìkò rí ẹ̀yin náà wò nígbà táwọn yẹn lọ pa àwọn tí wọ́n pa yẹn kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn wọn tẹ how many million ni wọ́n tẹ̀ pépà tó jẹ́ sí pé gan ẹlòmíì ò gbọ́ pé pépà kan bẹ ti ń jẹ́ orúkọ yẹn rí lásìkò yẹn bí bàtà tó ń ràn wọ́n láti ṣe kí ni wọn ò kó pépà yẹn jáde nínú France rí àyàfi yẹn wọn kó jáde lọ àwọn orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn yẹn tó lọ tó láyìn rà ẹni tó tà eléyìí bá jẹ́ sí pé ẹ̀sìn wa ó gba muwazana láàrin masari àti mafasit láàyè a ò kí láǹfààní so kì í ṣe gbogbo nǹkan tẹ́sìn bá fi lọ́lẹ̀ la lè ṣe ní gbogbo àsìkò ilé ìpáìdà ni kì í ṣe gbogbo nǹkan tẹ́sìn bá fi lọ́lẹ̀ la lè ṣe ní kíni ní gbogbo àsìkò àwọn nǹkan míì ẹ̀sìn fi wọ́n lọ́lẹ̀ ṣùgbọ́n a wò ah, yìí ẹja fi eléyìí rẹ̀ nítorí tá a bá ṣe eléyìí sìn yóò ṣokùnfà burú tí ó lágbára ju àǹfààní tó ṣe gẹ́ni tó wà nínú ẹ̀. ilé ìlú wàtí ẹ ṣe pé ọ̀pọ̀ ọgbà àwọn tí wọ́n máa ń ṣerú yẹn àwọn tí ìmọ̀ àwọn ò jinlẹ̀ ìtarẹ̀ ìlú fàṣẹ kí èèyàn gbọ́dọ̀ ní ìtarẹ̀ ẹ̀sìn lásán láì lágbóyè ẹ̀sìn ìtarẹ̀ ẹ̀sìn lásán pé àwọn ohun ti bú ànábì ah bóyá yarí nìkan tó wọ́n bú ànábì ni ìgbà tẹ́ ìmà wọ́n ti jó ọjà wọ́n ti jó lé wọ́n ti jó mọ́sálásí wọn pé ọwọ́ ìjà tó wù já mẹ́wọ́n ló ti fa gbogbo mọ́sálásí ti jó ẹ̀yìn náà ẹ̀lẹ́kẹ́ nínú mọ́sálásí má àmà ilé yín ilé wọn àti gbogbo ẹ̀ wọ́n ti jó lé gbogbo àdúgbò so kí láǹfààní kó yarí pé wọ́n bá ànábì bẹ̀ ẹ̀rí pé kò sí kìnnì kò sí tùmọ̀ àti pé the right measure tó yẹ kéèyàn tèkì nílò àyẹ̀kẹ́ a ó ṣe kínni a ó gbé wọn yẹ̀wò síra wọn a ó gbé wọn yẹ̀wò síra wọn irú àwọn ọ̀dọ́ tí wọ́n ti consult àwọn àfáwọn pé àwọn àfáàn yẹn tẹ́ bá sọ fún wọn ń sìn wọn ní kẹ́ ẹ má ṣe é àṣetáni ó wà lò wọn ó wà lọ ṣe tí ó ṣokùnfà burú fẹ́sì Islam pẹ̀lú orúkọ kínni pẹ̀lú orúkọ Islam irú rẹ̀ náà làwọn òpònú tí wọ́n láwọn fẹ́ ṣe ṣẹ̀ríà tí wọ́n ń pààyàn tí wọ́n ń pa àwọn èèyàn kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àtẹ̀ntì ìṣe mùsùlùmí obìnrin àtọkùnrin ọmọdé àtàgbàlagbà ẹ kàn wọ mọ́sálásí jimá tọ̀ tẹ́ bá wá tẹ̀ rí sẹ̀rí ẹ̀hún ṣe tàlẹ́ ti sẹ̀rí àná lé lórí sáwọn mùsùlùmí ni àbí àwọn àjànú sí báwọn èèyàn náà ni àwọn èèyàn yìí tí wọ́n jẹ́ mùsùlùmí tẹ́ pé àwọn ẹlẹ́fẹ́ torí wọn ṣe sẹ̀rí àyà wọn nílẹ̀ pa ẹ̀rí pé àgbo èèyàn ó ṣe kí ni ó takora wọn àgbo èèyàn takora wọn nítorí ìdílé kì í ṣe gbogbo tẹ́sìn bá ti lọ́lẹ̀ ìlà lè ṣe ní gbogbo àsìkò àwọn nǹkan ní ìgbésẹ̀ ẹ̀sìn fi lọ́lẹ̀ ṣùgbọ́n nítorí ìṣesí tá a wà nínú àsìkò kan á ṣe kí ni ṣùgbọ́n kì í sáwà láàjú kò ní ìṣẹ̀yẹ pé ha lóòótọ́ ìrùn kíkí ọ̀rìn ìrìn ṣùgbọ́n ká èmi nìkan ni mùsùlùmí bì kìí ṣe irú ìrìn kí ẹ máa sọ pé ah síbẹ̀ lórí àjẹpé lọ́fíìsì wa tí mo máa ń nimira àti kírun náà rárá kìí ṣe yẹn kìí ṣe irú àwọn yẹn irú yẹn ò gbọ́dọ̀ kúrò nínú ọ̀rọ̀ mùsùlùmí gbogbo bí dé yẹn bá gbogbo òṣèṣì àmà ẹ̀sìn fi wọ́n lọ́lẹ̀ á wo surrounding circumstances tó lè wà láǹtí kí a fi nǹkan yẹn lẹ̀ torí a wò kí láǹfààní tá a rí bẹ̀ẹ̀ tá a bá ṣe kí aburú tí ó tàtàrí rẹ̀ wá sí a bá ṣe lágbèjúwe ẹ̀sìn kí yẹn lọ ibi tí yóò ságbóyè ẹ̀sìn kí yẹn wá wọ bàtà wọ mọ́sálásí kí yẹn lọ́yìn fẹ́ kírun irú mọ́sálásí tí wọ́n tẹ́ rọ́ọ̀kì yìí ní sìkẹ́yìn wá wọ̀ bàtà yẹn gbé ṣe bí súnà níbi ní kéèyàn fi bàtà ṣe kíni kéèyàn bá dánrú ẹ̀ wò ń bò míì ibi tó ju rẹ ibi tó bá ti yí jí sáyé drip ni ó yí lára rẹ bí wọ́n ti nà tayọ àlà náà ṣùgbọ́n tó ṣe ẹ̀sìn ni ṣùgbọ́n kò sí láàyè tó ṣe kíni láàyè tó yẹ nínú àjẹ pé tó yẹ kó kọ́kọ́ síwájú náà ni àgbọ́yé kí máa tàn ká láàrin àwọn èèyàn ìní ó jẹ kí ẹ̀sìn kó ṣe é ṣe nítorí àsìkò àwọn ilé ẹ̀ńtátìnì ìbéèrè nìyí inṣàlọ́ tabarak wa ta'ala tọ́lọ́ bá sọ àjèjì kò tí ń bọ̀ lọ àwọn máa tẹ̀síwájú wallahu ta'ala